Hello, my brother. Abude, my brother. How are you? How are you doing? All I'm good. Oh, please, I've uh, been searching around for this address. Number 29, Skolofikia. Please, let me check it. I've searched and searched. Yeah, just a blue gate around the corner. That blue gate? Yes, I saw over it. There, yeah, that, yeah. I should go back there. Yes, please. Yes, Say, please. Thank you so much, my brother. Thank Hello, you. Hello, my my brother. Ah, I remember you were bag, here àánú wà lè dùn bá tẹ̀ bó ti máa ṣe bẹ́ẹ̀ yẹ. Ah, báwo ni mo ìṣe á wá súnmọ́ mi eh, yóò bá ọmọ mi wò ni ẹ yóò wá. ọmọ ọṣù lè mi. ọmọ ọṣù. bàbá ọkọ mi ni ẹ. Eh? bàbá ọkọ mi ni ah. ọkọ mi ìṣọmọṣù state. are you mo sọ fún ẹ ọkọ mi ìṣọmọṣù state. ṣé wàá túmọ̀ kan ìyá tó bí bàbá mi ọmọ eh. ọ̀ṣun ni dáàdi ń kọ́ mọ́mí ń kọ́ ọkọ̀ lé ń kọ́ ìyàwó mọ̀ ṣe nǹkan burúkú yẹrí tó fi sétí wọn fi sétí o yẹrí tó fi sétí wọn rántí ọmọ ẹni tó ń ṣe o bá mi kí mọ́mí àti dádì ẹ pẹ̀lẹ́ bó bá mọ̀ wọ́n gan tí mo ó láti fi bá wà di wọn màá mọ̀ wọ́n ọmọ ah, Èkìtì Ondo gbogbo yorùbá tiẹ̀ mo represent pẹ̀lẹ́mọ̀ ìgbà pẹ̀lẹ́ ọjà ọjà mọ̀ tí ìyá ọtí bá ti kúrò máa wá bẹ̀ máa gba nọ́mbà ẹ̀kẹ́ mo lábọ̀ kan lé fún ẹ ìwà mẹ́rẹ̀jì pẹ̀lẹ́mọ̀ ìgbà gbọwọ́gbọwọ́gbọwọ́ yorùbá àtàtà yorùbá àtàtà jẹ́ kíá ah, ọmọ yorùbá ó máa fáìn.